kàlífà Ajikobi mustapha àwọn ní wáàsí ni kú jẹ́ fún gbogbo wa o kò sí ẹni tí kò ní kú kọ́lọ́n bá wa ṣe àforíjì fún Suebebe kó sì tọ́jú gbogbo àwọn nǹkan tó fi sílẹ̀ àwa tá a kù láyé ó di ọwọ́ wa o ká ṣàyè rẹ̀ hmm. Oyèbísí Ayọ̀bámi àwọn ní ìwà rere ní ẹ̀ṣọ́ ènìyàn ṣe dáadáa kó ba lè if family and friends could reject him even at death then he was a terrible man when he was alive well well i pray he find peace at the peace at the feet of our lord jesus christ okay ojo felicia wọ́n ní no matter what this man did to all of them at least they should forgive him Now, wa o still get angry with dead body ó mà ṣe ṣùgbọ́n ìròyìn tó wá jáde ní ọjọ́ nínú ọ̀sẹ̀ tí inú ọ̀sẹ̀ tí a lò tán yìí òun náà ni ó ti jáde nínú ìròyìn tó wá jáde láti iléeṣẹ́ ààrẹ ní inú ọ̀sẹ̀ tá a lò tán yìí òun ni wọ́n ti kéde wípé tó bá rí bẹ́ẹ̀ láti wá ọ̀nà láti sọ́wọ́ ná pé àwọn ní láti ta mẹ́ta nínú ọkọ̀ ojú òfurufú tó jẹ́ ti iléeṣẹ́ tààrẹ pé àwọn fẹ́ àwọn máa ta mẹ́ta ń bẹ̀ táwọn ó sì fi owó kún láti ra tuntun fún ààrẹ Muhammadu Buhari àti igbákejì rẹ̀ láti máa gbé lọ sóde láti máa lò èyí tó máa jẹ́ ti ọkọ̀ ojú òfurufú ti iléeṣẹ́ tààrẹ gbogbo àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ti ń rọ̀jò àdúrà fún atamátàsé elégéàrà lórí pápá gbajúmọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Michael Obi lẹ́yìn tí Michael Obi tó fi àwòrán ara rẹ̀ hàn níbi tí àwọn dókítà tí wọ́n ti ń ṣiṣẹ́ abẹ fún un ní ilé ìwòsàn kan tó wà ní orílẹ̀-èdè United Kingdom nílẹ̀ gẹ̀ẹ́sì. Si Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yẹn Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára àdẹ́dàá Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló kó jọbẹ rẹ̀ ọwọ́ wa báyìí láàfin gbàre ayé wa àní ṣàṣe dànù àní ṣàṣe rí àní ṣàṣe jẹ lágbára elédùmarè láṣẹ elédùmarè. ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn tó bá jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa tẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye onílàákàyè ọmọ orílẹ̀-èdè nàìjíríà tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá lórí ìkànnì yìí tẹ́sí bá ní fi òye àti làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àbáṣemú wá tẹ́sí bá ní dá sí i. kí wàá ní àwọn ìròyìn tó jáde tí a fẹ́ mẹ́nubà lórí ètò fún tèmi. ìròyìn ti jáde wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n ti kéde wípé àwọn fẹ́ ta mẹ́ta nínú ọkọ̀ ojú òfurufú tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àti tìgbákejì rẹ̀ ta ló fẹ́ rà lọ́wọ́ wọn níbo ni wọ́n fẹ́ tà sí sórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n fẹ́ ta àwọn ọkọ̀ òfurufú yìí sí ni àbí orílẹ̀‐èdè míì iléeṣẹ́ ìwò gan ló fẹ́ rà lọ́wọ́ wọn kí ni èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kí ni wọ́n ń wí lórí ìgbésẹ̀ tí iléeṣẹ́ ààrẹ fẹ́ gbé yìí láti ta ọkọ̀ òfurufú tó jẹ́ ti iléeṣẹ́ títà rẹ̀ a mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín lórí rẹ̀ tá a bá wọnú ètò lọ nísànsán bákan náà gbogbo àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà ó ní wọ́n ti ń rọ̀jò àdúrà fún atamátàsé eléègé àrà lórí pápá gbajúmọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn mikel obi lẹ́yìn tí Michael obi tó fi àwòrán ara rẹ̀ hàn níbi tí àwọn dókítà tí wọ́n ti ń ṣiṣẹ́ abẹ fún un ní ilé ìwòsàn kan tó wà ní orílẹ̀-èdè United Kingdom nílẹ̀ gẹ̀ẹ́sì àmọ́ àtúpalẹ̀ ọ̀rọ̀ àmọ́ wá fún yín lórí rẹ̀ ìgbà wo ni iṣẹ́ abẹ yẹn ló wáyé ọjọ́ wo ni wọ́n ṣe iṣẹ́ abẹ fún Michael Obi tó fi di pé àwọn èèyàn wọ́n rọ̀jò àdúrà fún kó lè gba ìwòsàn ní kíákíá àmọ́ wá fún yín. bákan náà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti pàṣẹ fún àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn wípé wọn ò gbọ́dọ̀ kópa o wọn ò sì gbọ́dọ̀ lọ́wọ́ nínú ìwakùsà ní àwọn ìlú tí wọ́n jọba lé lórí lẹ́yìn tó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ àjọ kan tí ó mọ̀rí sí ìwakùsà àti ìdàgbàsókè àwọn ìlú tí wọ́n ti ń wakùsà ní ìpínlẹ̀ Ògùn kí wá ni àwọn èèyàn wí ọjọ́ wo ni gómìnà sọ̀rọ̀ náà níjọ́ wo ló ṣe àgbékalẹ̀ àjọ tí ó máa rí sí ìwakùsà ní ìpínlẹ̀ Ògùn báwo ni ìròyìn ṣe gbé báwo ni ìròyìn ṣe kọ́ àmọ́ àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín lórí rẹ̀ tá a bá wọnú ètò lọ. Tajudeen olówó òkèrè lorúkọ tèmi gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kéde wípé àwọn fẹ́ ta mẹ́ta nínú àwọn ọkọ̀ òfurufú tó jẹ́ ti iléeṣẹ́ tààrẹ èyí tí ààrẹ tó ń lò tó ń gbé jáde àti igbákejì rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ṣáájú ni ìgbìmọ̀ aláfẹsẹ́kéré nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè nàìjíríà ó ní wọ́n ti ń gbèrò láti jẹ́ pé kíléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kí ó ra ọkọ̀ òfurufú tuntun fún ààrẹ bọ́lá ahmed tinubu èyí tí yóò máa gbé jáde lẹ́yìn tí àwọn ọmọ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n ti ń fi èrò inú wọn hàn lórí ìgbésẹ̀ yẹn wípé kí iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n ra ọkọ̀ òfurufú tuntun fún ààrẹ bọ́lá ahmed tinubu èyí tí yóò máa lò àwọn kan tako ìgbésẹ̀ yẹn wípé nígbà tó jẹ́ pé àwọn ọkọ̀ òfurufú kan wà ńlẹ̀ tí iléeṣẹ́ ààrẹ ń lò èwo tún wá ní àbùrọ̀ mọ̀ná owó ribiribi láti ra ọkọ̀ òfurufú tuntun fún iléeṣẹ́ ààrẹ nígbà tí àwọn kan wà nílẹ̀ láti máa lò fún ààrẹ. bákan náà la rí àwọn míì àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní kò burú o kò bàjẹ́ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu tó bá ra ọkọ̀ òfurufú tuntun àti fún igbákejì rẹ̀ torí pé nínú àlàyé tí. Tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe ìdí tí ó fi yẹ kí ààrẹ kí ó ra ọkọ̀ òfurufú míì tí ó máa gbé jáde tó bá rìnrìn àjò lọ sílùú òkèrè ó ní wípé àwọn ọkọ̀ òfurufú tí ààrẹ ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́jọ́ pé ọjọ́ ti lọ lórí wọn ó ti pẹ́ tí wọ́n ti rà wọ́n kódà wọ́n la rí nínú àwọn ọkọ̀ òfurufú tó wà nílẹ̀ nílé iléeṣẹ́ ààrẹ báyìí tó jẹ́ pé ààrẹ Muhammadu ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé láti ìgbà ìṣàkóso Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti rà wọ́n tó sì jẹ́ pé gbogbo ìgbà ó náà ni àwọn ọkọ̀ òfurufú yẹn máa ń níyọnu ló máa ń yọnu tí wọ́n bá ń gbé rìnrìn àjò ìdí nìyẹn tó fi yẹ kí iléeṣẹ́ ààrẹ kó ra ọkọ̀ ojú òfurufú tuntun fún ààrẹ muhammadu buhari láti máa lò nínú ìtọ́ wá jáde láti iléeṣẹ́ ààrẹ ní inú ọ̀sẹ̀ tá a lò tán yìí ó ní wọ́n ti kéde wípé tó bá rí bẹ́ẹ̀ láti wá ọ̀nà láti sọ́wọ́ ná pé àwọn ní láti ta mẹ́ta nínú ọkọ̀ ojú òfurufú tó jẹ́ ti iléeṣẹ́ tààrẹ pé àwọn fẹ́ àwọn máa ta mẹ́ta ń bẹ̀ táwọn ó sì fi owó kún láti ra tuntun fún ààrẹ àti igbákejì rẹ̀ láti máa gbé lọ sóde láti máa lò èyí tó máa jẹ́ ti ọkọ̀ ojú òfurufú ti iléeṣẹ́ tààrẹ àwọn èèyàn ti wá ń sọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn àti èrò wọn lórí ìròyìn tuntun tó jáde yẹn kí làwọn èèyàn ń wí kí ni àwọn èèyàn ń sọ. So ẹ jẹ́ kí a mú wá fún yín kẹ́yìn náà kẹ́gbọ́. Ọbágbèmí Samson àwọn ní what a funny country <laughs> ó bú sẹ́rìn Adéyẹmí Awẹ́ wọ́n ní ẹ dákun kí ni ìtumọ̀ gbogbo eléyìí kí ni wọ́n fẹ́ẹ́ fi owó ṣe tó bá tún yá nísìnyí wọ́n á tún ní ejò gbówó mì <laughs> Eh, ẹnìkan ní èló ni àti wípé àkáǹtì wo ni kí n sanwó sí èmi ni mo fẹ́ ra ọkọ̀ òfurufú náà <laughs> oyè gòkè Ronke, àwọn ní ẹ gbé fún mi kí n dá kí n da pure water sínú rẹ̀ àti ice block kí n máa fi tajà <laughs> ẹnìkan ní ẹlòmíì ìyẹn ọlábísí kòfó adénúgà àwọn ní ẹ̀ta kẹfìra oúnjẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́pọ̀ yanturu nurudeen adébọ̀wálé àwọn ní mi kò rò wípé nǹkan tó ń ṣe bàálù yìí kò ní àtúnṣe o ṣùgbọ́n president bọ́lá ahmed tinubu fẹ́ ra tuntun tó tún dára ju eléyìí lọ ni ẹ̀mí á lò ó just to change taste nurudeen adéwálé òní wọ́n sọ yẹn eh, ayọ̀lá ìdòwú àwọn ní please how much is the last price <laughs> razak sukrot àwọn ní nigeria did not have airline hmm. lékè adéyẹmí àwọn ní hope this man will not sell nigeria àbí o. Hmm. Korede Kazeem àwọn ní God is looking at you peoples the reward is coming the reward is coming very soon okay Awòwòye ní bóyá kí n kúkú ta ọ̀kadà mi kí n fi ra bàálù iléeṣẹ́ ìjọba <laughs> ohun táwọn èèyàn sọ lórí èrò láti ta àwọn bàálù tó ti iléeṣẹ́ tààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni àtìmúwá fún yín yẹn gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìwé ìròyìn nínú ìròyìn míì tí a tún pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò ó ní a ti mú wá fún yín wípé gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó ti ìyẹn ó ti ṣe ìdásílẹ̀ àjọ kan eléyìí tí yóò máa rí sí bí wọ́n ṣe ń wakùsà ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí ó ń pàṣẹ yẹn ó ní ó ti ṣàlàyé àwọn ojúṣe àti iṣẹ́ tí ìgbìmọ̀ náà àjọ náà tí yóò máa ṣe gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tí ìjọba là fún wọn bákan náà ó ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti pàṣẹ fún àwọn ọba ní ìpínlẹ̀ Ògùn àwọn ọba aládé àti àwọn lóyèlóyè nípínlẹ̀ Ògùn wípé wọn ò gbọ́dọ̀ lọ́wọ́ nínú ìwakùsà àti ohun àlùmọ́ọ́nì tó jẹ́ ti inú ilẹ̀ ní àwọn ìlú àti agbègbè tí wọ́n bá jẹ ọba lé lórí. ìròyìn gbé ìròyìn kọ́. The governor said Ogun State has rich and vast deposits of mineral resources which must be explored responsibly, judiciously, and without detriment to the environmental ecosystem in mining areas. Now, by the authority vested in me as the governor of Ogun State under the Constitution of the Federal Republic of Nigeria 1999 Constitution as amended, Prince Adedapo Oluseun Abiodun hereby order than an agency to be known as the Ogun State Mineral Resources Development Agency is hereby established. The agency shall directly or through qualified third parties conduct and establish working relationship with host communities and local governments for the conduct of geotechnical and geological surveys of solid mineral deposits within their domains. Geotechnical survey of solid mineral deposits in their state and maintain relevant data in the sector organizes the solid mineral sector to the best interest of the states. Despa developed and strengthened the local capacity of investors in the solid minerals sector and build value reorientation of indigenes of the state toward engaging in mineral in solid mineral SME business, empower the youth in the state to participate in the mining business under specified programs, among others. Speaking on executive order to creating Ogun State landscaping and Recreation Agency, the governor said it is in line with his administration's transformation agenda to ensure sustainable development and fight climate change. Abiodun explained that part of the visible evidence of the transformation agenda is the attraction of both local and international commendation of the current administration's vision in the state with regards to tree planting, landscaping, and beautification programs in line with the international environmental standard and its vision for a flood-free, hygienic, and beautiful gateway state, such as to mitigate the effect of climate change gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch online wọn bí wọ́n ṣe kọ bí wọ́n ṣe gbé òun náà ni àmúwá fún yín yẹn ohun tí ìròyìn yẹn sọ òun náà ni wípé àwọn ọba aládé ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ pé ìlú wọn agbègbè wọn wọ́n ní àwọn nǹkan àlùmọ́ọ́nì pé wọn ò gbọ́dọ̀ tó sọ pé wọn ò gbọ́dọ̀ tọwọ́ bọ ìwé àdéhùn kankan pẹ̀lú àjọ tàbí iléeṣẹ́ kan eh? láti wakùsà tàbí láti mú nǹkan àlùmọ́nì jáde nílùú wọn yàtọ̀ sí àjọ tí iléeṣẹ́ ìjọba tí wọ́n gbé sílẹ̀ yẹn. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa kí lè ròyìn kí ni ìwòye yín lórí ìdásílẹ̀ àjọ yẹn àti àṣẹ tuntun tí gómìnà Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn tó gbé jáde yìí ẹ fi ìròyìn àti ìwòye yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ bákan náà nínú ròyìn míì àwọn èèyàn ti ń fi ẹ̀hónú wọn hàn àti èrò wọn lórí bí àwọn òṣèré pàápàá jùlọ àwọn àgbà òṣèré tí wọ́n ti bá Suebebe tí wọ́n ti bá ṣe papọ̀ rí tí wọ́n ti jọ wà rí tí wọ́n ti jọ ṣeré rí hmm, bí wọn ò ṣe ìyọjú síbi ètò ìsìnkú tí wọ́n ṣe fún òkú Suebebe ní ọjọ́ Friday ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún tá a wà yìí kí làwọn èèyàn ń sọ kí ni àwọn èèyàn ń wí torí pé ìrètí ọ̀pọ̀lọpọ̀ eh, òun ni wípé ọ̀pọ̀ àwọn òṣèré pàápàá jùlọ àwọn àgbààgbà ṣeré yẹn ò ní wọ́n wà níbi ètò ìsìnkú tí wọ́n ṣe fún Suebebe ní ọjọ́ Friday tí ó kọjá yìí ṣùgbọ́n ó ya àwọn èèyàn lẹ́nu bí kò ṣe sí àwọn òṣèré àgbà òṣèré kankan níbi ìsìnkú Suebebe ẹ jẹ́ wá wo nǹkan tí àwọn èèyàn ń sọ lórí rẹ̀ kàlífà ajíkòbí mustapha àwọn ní wáàsí ni kú jẹ́ fún gbogbo wa o kò sí ẹni tí kò ní kú kọ́lọ́n bá wa ṣe àforíjì fún Suebebe kó sì tọ́jú gbogbo àwọn nǹkan tó fi sílẹ̀ àwa tá a kù láyé ó di ọwọ́ wa o ká ṣàyè rẹ̀ hmm. Oyèbísí Ayọ̀bámi àwọn ní ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn ṣe dáadáa kó ba lè yẹ ọ́ if family and friends could reject him even at death then he was a terrible man when he was alive well well i pray he find peace at the peace at the feet of our lord jesus christ okay ojo felicia wọ́n ní no matter what this man did to all of them at least they should forgive him na why i still get angry with dead body ó mà ṣe o oyèdèjì musbardeen àwọn ní bí ilé ayé ṣe rí nìyẹn ìwọ ọmọ ádámọ̀ lẹ́rí hun ẹ jẹ́ ká tọ́jú ara wa àti ẹbí wa dáadáa torí àwọn ni yóò kù wá kù lọ́jọ́ tí ogun bá dé hmm. ọ̀rọ̀ ni o. adésùjọ adémọlá peter àwọn ní ifun the sinner of the cross of calvary his sin was forgiven because he confessed likewise this man I strongly believe that God has forgiven him. Rest on Baba Suebebe. Uh, eh, Adigun Yetunde Adeola, àwọn ní the most important thing is he seek for forgiveness before he died. May his soul rest in peace. Uh, Ade Jọkẹ́ Adeleke àwọn ní as long as he end up making peace with his maker all the rest na story for God okay Omifisayomi Prince Adeyemi àwọn ní kò sí problem ṣe bí wọ́n ṣáà ti filẹ̀ bora bí a sọ hmm. rest rest in peace bàbá Suebebe ohun tí wọ́n kọ nìyẹn eh, ọlá súnkànmí last born àwọn ní i think we saw the end of Sebebe, but did we think or know how all of us we end? Did we think if it is going to worse than Sebebe ended? But I think this man requested for forgiveness before he died. We should learn how to forgive and forget. What Yoruba artist did yesterday was so annoying and disgusting, no one even saw him last respect. What we don't know about this life is that not everybody has the privilege to ask for forgiveness before his or her death. Point. I know, inshallah, the man will rest in peace. Kádàrá ò ṣeé kọ̀ láì gbà fún Ọlọ́run Ọlọ́run ìsinmi. Hmm. Kádàrá ò ṣeé kọ̀ láì gbà ká gbà fọlọ́run torí pé Ọlọ́run ìsinmi ọ̀rọ̀ wọn make sense hmm. ohun táwọn èèyàn ń sọ òun náà ni àti fún yín tẹ́yìn náà ti rí ti ohun táwọn èèyàn ń sọ ohun táwọn èèyàn ń sọ nípa bí àwọn àgbà òṣèré kan bí wọn ò ṣe wà àbí wọn ò ṣe wá síbi ètò ìsìnkú àgbà òṣèré tó dolóògbé ìyẹn Suebebe ní ọjọ́ friday ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún tí a wà yìí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí lè ròyìn kí ni ìwòye yín lórí eléyìí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ibi náà ni a ti máa dánu dúró tí a ti máa dágbére lórí ètò ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ bá ní tan notification bell kẹ́ ẹ sì bá ní share rẹ̀ ẹ bá ní pín kó lè káàkiri àgbáláyé ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Tajudeen olówó òkèrè lorúkọ tèmi ìnàjú ẹkùn tí bọ̀dẹ lẹ́rù inú gbogbo ẹ̀sọ́ kò yí ni mí ìkòyí ẹ̀sọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú kábíyèsí ọba Taofik Iyèọlá Àkàndé mọ̀rẹ́nigbadé oyèbádé àkọ́kọ́ olùkòyè tìlú ìkòyí ọ̀sùn kádé pẹ́ lórí o kásẹ̀ lẹ́nu kẹ́pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá yín